ṣèbémi ni bàbá ìwọ ni bàbá gbogbo àgbàtà lọ ni bàbá èyí tó fẹ̀mí mímọ́ bora ìrì ni àwọn ó ṣe mọ̀ ọ̀yọ́ anídẹ̀dẹ̀ ọjà lílì ni bàbá tiwa ọlọ́run ayọ̀délé ọlọ́run ìrì youth movement ló fẹ̀mí mímọ́ bora àwa ni bàbá tó fẹ̀mí mímọ́ bora ibi tí mo bàbá já. youth movement for change. jẹ tó bára mi kọ́ o làwọn kan jẹ tẹ̀mí gbọ́. ohun tó jẹ́ bàbá fún wa lè fi ṣàrà fún wa yé torí ara torí ara dùn kan torí ara dùn. sí o fún olóògbé òbí lọ́wọ́. ọyọ̀gbọ́n ọlọ́run ayọ̀délé. ọlọ́run ayọ̀délé. àwọn ọ̀dọ́ lágbára ni wọ́n fẹ́ fi àmì ẹ̀yẹ. Ah. I can hear us. We are all here to the glory of the Almighty God. And we are here because of just one personality that I'm not worth to put my foot in his shoes and I won't be able to call his name. On this occasion, with the representative of the Youth Movement for Change, Nigeria and Diaspora, we are here because it's happening in Ejibo. So we have, we have to call on the Ejibo branch after critically examining the call of God upon our father's life and his contribution towards humanity in the last 30 years as a prophet a leader worth emulating, a motivator, a philanthropic and giver, a change agent. If you want to clap, you can clap. A father of the fatherless, a voice of the masses, a an epitome of peace who is full of wisdom. I think he deserves a round of applause a prophet and personality who is not well recognized in his country but honored and revered internationally. We are proud to say your good work speaks volume and as a result we should pass. In building the youth to build the future, Don't even building the nation any longer. But when we build the youth, we are building the future of the nation. In the competition of Yabo, we are awarding you with the distinguished award of the Golden Prophet of the Century. We will be government at all levels see you as a catalyst oh. like Daniel and Joseph to contribute spiritually in propelling the growth and development of this nation. Shall we put our hands together as we invite our Father the grand patron of the youth movement in Nigeria and diaspora for this great award. And as it's coming, I want the Elisha to come forward too because we have a gift for him. That's the two I see. Ọlọ́run ayọ̀délé, Ọlọ́run ayọ̀délé. ọlọ́run ayọ̀délé ọlọ́run ayọ̀délé èmi àdínlá lẹ́yìn pẹ̀sẹ̀ kan fún mi ọlọ́run ayọ̀délé. Ọlọ́run ayọ̀délé ẹgbẹ́jọ́ eré ti yẹ. Sọ fún mi lẹ́ẹ̀kan sí i, Jésù kìí sí lọ́ba lọ́ba yíyé ẹgbẹ́jọ rírì lẹ́gbẹ́ iye ẹgbẹ́jọ rírì tíye ní àná ìyá. Can we have a song we will also like to appreciate olùṣọ́. I used to call him a wonderful friend. Even when I came in, we are so free that he dipped his hand in my pocket and just took whatever he can take. We thank God for life. We have a token gift for him for his faithfulness, loyalty, and dedication to service. This is the pillar holder. We are happy to celebrate with you, sir. Ọba tó ń ṣọ́ ẹnìkan ò lè orúkọ rẹ̀ ti tó. Ọba tó ń ṣọ́ ẹnìkan ò lè ṣe orúkọ rẹ̀ ti tó. Olúwa èyí dára. ẹ jẹ́ apàṣẹwọ́ dáadáa. ẹ jẹ́ apàṣẹwọ́ dáadáa. we wà lẹ́yìn ẹ jẹ́ ajókòó sọ́wọ́ dáadáa. ọba ká fọ àwọn àlejò láyé láti jókòó síwájú. orúkọ rẹ ti nìyí. nísìnyìí. olùwà àwọn pẹpẹ apostol àwọn ṣe mọ. my lord sir. other eminent guests. You are welcome to this program. I'm here to speak about why we are here. We are here because we are celebrating the excellency of Jesus, the Son of the Most High God. We are here to celebrate the love of God that manifested in Jesus Christ. We are manifesting that love through the appreciation of the man of God. We are celebrating the faithfulness of the Most High God in this ministry. We are celebrating Samuel chapter three verse nineteen. And I want to say, as Baba Woli is growing up, God is with him, and he did not allow any of his words to fall to the ground. We are celebrating that today. celebrating that. In verse 20, it says, All Israel from Dan to Beersheba knew that Samuel had been established as a prophet of God. Today we are here to celebrate the fact that Baba Woli has been established as the mouthpiece of the living God in this generation. We are here because to celebrate one human factor that has been a jewel of inestimable value supporting backing encouraging the man of God and that is Mama Jura ìyá bàbá wòlíì we are here because we want to celebrate that woman of God because he has been a motivator if the man of God has not had a woman a mother of such an inestimable value would not have been celebrating today so we are celebrating the man, the woman behind what we are doing today. We are here because of the abiding faith. We are celebrating the fact that God has been God in this ministry. We are celebrating the fact and we are here today from Badamashi to Mabinu We are celebrating the fact that From that humble beginning, from that humble beginning, the message, the prophecy of the man of God, of Baba Woli, has gone pàtẹ́wọ́ ẹjẹ́ amen thank you very much. ara ẹjẹ́ pàtẹ́wọ́ fún ọ dáadáa lè ṣe jù bẹ́ẹ̀ lọ a lè ṣe jù bẹ́ẹ̀ lọ. ẹ wò ó tẹ́wọ́ tí wọ́n ní gẹ̀ẹ́sì ẹ mọ̀ dá wọn mọ̀. olùkọ́ àgbà ni wọ́n àwọn tá a jó olùkọ́ ń gẹ̀ẹ́jẹ́ pàtẹ́wọ́ fún wa. to tell us who the promise is. àwọn ilé ìwọ̀n sọ fún wọn. Mr. Asamu. Táyé kì kankan kan what the climate is. wọ́n sọ fún wa tó wà tá à ń bọ̀. ayàwòrán ni wọ́n. Ṣàmú Adébọ́lá. wọ́n ti ń yàwòrán láti fi ọdún nineteen ninety three. ọba ń ta ọba tó yọ. Hallelujah, everybody! Ah, ṣé àwọn kan tó ń bí hallelujah ẹ bá mi ṣe. ṣẹ̀ṣẹ̀ lẹ́nìkan ló fi alòmínà ó yẹ ká mọ̀ bẹ́ẹ̀ o. hallelujah. hallelujah. ayé muslim takbir. ok ẹ ṣe o. without much ado ẹ má bínú torí àwọn friends wà bínú. In 1996, private walked into our office at TNT. Between today, newspaper today, it was an evening close with a small pamphlet. Written in the pamphlet were some predictions about nations, about sports, about Africa, about the world in general. I look at it with a purple, purple scarf and who is this man? After he left, he didn't discuss much. Uh, my colleague, my colleague then was the art editor business Ashafu, you are the one who know these people. Go and follow up. I said, because having been brought to that meeting parliamentary meeting in the 80s, 70s to the 80s, there were Professor God's Godspower Oyewole. If anybody grew up during that time, it was what? Who is showing predictions? It was doing predictions, not actually prophecy. That's why I would take Professor Oyewole, but things that have passed. It wasn't a new one though, it was a small family and I went to myself. This one, this man should be. Because who had nobody said that should go and follow. So I came to Mapidori Street last time I where the drugs are there. When I met him, he started telling me a lot of things beyond what was that. Something that will happen to me ten years or I look at it and then what was the feeling? You know, after that, without having to waste your time, anytime I come to practice, if sometimes I pretended as if I did not know what I said, and then pass uh, private, listen yourself, you will repeat the same thing. That's where you know a man of God. He will repeat the same thing they have said before, without missing a word of that way I got closer to him. And now I will tell you what three things I knew about him that marvel and that surprised me. Each time I come to private, I've never seen saw him asleep. Even if I came at six o'clock, you will see private awake. And that's all back up somebody we want to be, some, become somebody life. Because I remember Shibawuna of Clement Semblebu said a man should not sleep more than four hours. Yes, because private at your age, I got to know that. You was very, very thorough. Two, our fellow mates, private at your age, eating. I wonder, I've uh, observed at close quarters that I want to know where this Noah. I've never, I saw him eating fruit during fast. But see, primarily eating. I've never met him. Because I've never been to his office and he would say, "Uh, private is asleep, or he's eating, or he's busy. No. Yeah, he's that record. Another thing is that Primarily. If he has something to do at five o'clock, then when <laughs> things were not there, he will be there by that third daughter. He, he, it has uncanny time of management, time management. That's a two kidney. Then resilience. I see feeling very resilient in anything you do. You want to pursue. I want to accomplish. That seed was always in him from the beginning. Um, there are some personalities who have met and uh, in terms of prediction in terms of prophecies i told you prophet uh, gospel oyewale professor gospel oyewale late now i'm sure that. people Yeah, I remember Adewale that Celestia then I think it was uh, Fada he was based in but among all these people because I remember Professor Oyewole once defeated during the prior to the 1979 elections. Times after Oyewole came with the idea that the, the name Shamgar <laughs> is in the Bible, and that that's the person that you can see that. So now I knew Professor Gobrek Open shot. He was so good. Now, those ones are big have tested in several times. Not just me saying, mm, he did not ask me to go and say this. Oh. This is not a package testimony at all. I'm not, because he did not even know that I was coming here. Most of the members who knew me uh, for, for a long time have not been here. So because uh, like some churches you had a package testimony, he did not package this testimony for me. Oh. I for friends, know that. That's me. I mean, those who my colleagues who know me know that I don't miss one when it comes to that kind of thing so then President Elvini was a cheerful giver right on time even when he had nothing when he had nothing he was a cheerful giver. Segun Babatunde from CCC Orisun. God bless you, sir. You are welcome. Yes, a prophet of God, prophet, doctor. Ṣẹ́gun Babatunde from CCC Orísun Iye Agbóodò lọ́wọ́lọ́wọ́ is a province headquarter àwọn bàbá ní ìta àwọn ìjọ ẹ̀ka ìjọ ń bẹ lábẹ́ wọn ìbọn ọlọ́run ìbọn ènìyàn God bless you. Bàbá náà máa tún lórí ọ̀fẹ́ adúpẹ́ lọ́wọ́ yẹn fún àánú tí a gbà ní àkókò yìí àgbéyìn amákọ̀lọpọ̀ sí ìkó pé ẹ̀yin tẹ́ fún wa ní orí ọ̀fẹ́ lọ́dún tó kọjá ẹ ti àdúgbò tiwa lọ́dún yìí ẹ fún àwọn àdúgbò láyé àti àlàáfíà láti ìrántí àti bèrè ní ọlọ́run kúrò láàrin wa àgbéyìn amákọ̀lọpọ̀ nínú ayé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ẹ ti mú délé àti ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń pọ̀ lẹ́yìn ayé lógo nínú ayé àwọn bàbá wa àti gbogbo ìdílé wọn àti lórí ìjọ ọlọ́run ògo ní lókè ọ̀run olùwàjọ pẹ́ wa ẹ̀mí mímọ́ gba ẹ̀mí wa afẹ́fẹ́ ìpè yìí a pè yìí sí àárín wa lórúkọ Jésù ohun gbogbo táwọn ṣe ní lónìí jẹ́ kó jẹ́ kó wá láti ọ̀dọ̀ yín agbára ṣe olúwa bí wá bí a ti pinnu àti bí ẹ ti fi fẹ́ olúwa bí ó nígbà tá a bá máa ṣe owó tán lónìí lórúkọ Jésù jẹ́ ká lọ lé wa pẹ̀lú ẹ̀kọ́ náírà ìkọ̀kọ́ gbogbo wa gbà ká gbogbo adé ní ìjọ náà máa tẹ̀lé sí ọdún tó ń bọ̀ àti àwọn jùmọ̀ ṣe o Jésù fi wá wa hallelujah méjì tó rinlẹ̀ hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah. ẹ jẹ́ pàṣẹ wọn fọ̀rọ̀ ṣe ọlọ́run yẹn Eh, lè rí sẹ̀lẹ̀ kẹ́ má dá wọn mọ̀ ẹ lè rí kns kẹ́ má dá mọ̀ tẹ́ bá rí àwọn ìjọ eré ẹ ti rí góòlù lára wọn ẹ jẹ́ pàṣẹ wọn fọ̀rọ̀ àwọn apostle awosemọ rọ́pò apostle awosemọ rọ́pò awọdà awọdà kí awosemọ tó débi ẹ jẹ́ kí orin máa lọ. mọ̀ kó ṣe lọ wẹ́rẹ́wẹ́rẹ́. ẹ jẹ́ ká jẹ́ Aliu Mary. Aliu Mary. Aliu Mary. tó bá dé Quickly want to share a story with us. This thing happened in a town called Otu in Oyo State, Okeogun to be precise. In case you are from that place, don't be annoyed o. Oh. There is a particular for a wedding ceremony. So we were at the event, all seated. Then this man came. When he came, not knowing that I want to share this story, I want to tell us to listen attentively to attentively to whatever is coming from the podium here. So the man did not understand English. So they were singing a, a worship song. You are worthy, Lord. You are worthy, Lord. You are worthy, Lord. Mighty God, you are worthy, Lord. You are worthy, Lord. You are worthy, Lord. El Shaddai. That was the song they were singing. So the man thought what they were saying. Present award to members. Thank you, Jesus. You are the only one. The on generation can go on like this. I know the God you are wanting to be free. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. People over there, hallelujah. Àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ bí which I want us to concentrate. Mo fẹ́ ká tẹ́tí sí. Don't allow what they are sharing to distract you. Nǹkan tí wọ́n pín kò jẹ́ ká sọ nínú kan wá ṣe yìí. We want to give an award. A fẹ́ fi àwọ́dù sí àwọn ènìyàn. To people who have really worked with the church. Fún àwọn tó ti ṣiṣẹ́ takuntakun pẹ̀lú ìjọ It's a reward from our father. Láti ọ̀dọ̀ bàbá wa lèyí ti wá. So please if you hear your name. Tí ẹ bá ti gbọ́ orúkọ yín. Walk straight to the podium. Ẹ jọ ẹ máa pọ̀ síwájú. As follows. That's pé. Bọ́sẹ̀ Inri. Bọ́sẹ̀ Inri. Bọ́sẹ̀ Inri. Put your hands together for Jesus as he comes. Clap for Bọ́sẹ̀ please. Ẹ are not clapping, I'm not hearing your head Ìjìnlẹ̀ mi ń jìnlẹ̀. Ìjìnlẹ̀ mi ń jìnlẹ̀ ìjìnlẹ̀ okay ọ̀làlẹ̀kan àbí. ọ̀gbẹ́ni ọ̀làlẹ̀kan àbú ọ̀làlẹ̀kan àbú ọ̀làlẹ̀kan àbú ẹgbẹ́ ọ̀fọ̀tẹ́wọ́ yẹn wọ́n sí. ọba tí ń ṣe bẹ́ẹ̀ ọba tó dúró tán abọ́sọ̀dé òṣìlókù ẹ̀ tí ní ìtọ́ òṣìlókù ẹ ti rí bẹ́ẹ̀. ẹ jẹ́ ọmọ pàtẹ́wọ́ kí ẹ wọ́n Debora Adéyẹmí. Debora Adéyẹmí. Debora Adéyẹmí. Arábìnrin Debora Adéyẹmí. Albert Babatunde. Albert Mary Makinde Ọláìdé. Mary Makinde Ọláìdé. Ẹ̀fọ́ ẹ̀wọ́n yẹ wọ́n sí. Ìjìnlẹ̀ kì í ṣe. Falila Taliu. Falila Taliu. Falila Taliu. Etí inú. Etí inú. Lótú Ogunlabi gbogbo ọgbẹ́ náà to a conclusion. that the day that God went to visit Hagar in the garden. Beatalat, in the next three seconds, you will come on stage. Now, before we have the Adebodu, want to just share a story with us. This one happened. This one happened Koro koro here. For for here here. Mo fẹ́ sọ ìtàn kékeré kan fún yín èyí tó ṣẹlẹ̀ nínú ìjọ yìí. One day I went to see her father. Take me. Tí ó kò wá. Adé Olúwakẹ́mi Àgàngà. Àti màmá wa Olúwakẹ́mi Àgàngà. Mi ì lè darúkọ yín mà mo sọ́rí ma o. I dare not to mention your name. I really in fact I'm so excited today. Inú mi ń dùn gidigidi lọ́sìn. Because it's when I enter this. Eh, Láti gbà tí mo ti wọ. Iri adult school. Ìjọ ilé ìwé ilé ẹ̀kọ́ yìí difference between pure English and pidgin English. Mo mọ ìyàtọ̀ nínú ká máa sọ Gẹ̀ẹ́sì àti ká máa sọ ìdàkejì rẹ̀. Yes, because sometimes when I speak English, ìgbà mìíràn tí wọ́n sọ Gẹ̀ẹ́sì yálà nínú ọkọ̀ wọn máa fi mí ṣe rẹ̀. Àwọn ọmọ ọmọ mi wọ́n máa fi mí ṣe rẹ̀. Láì mọ̀ pé mi ò sọ Gẹ̀ẹ́sì tó tọ́. Ìgbà tí mo ṣẹ̀ wá wọ ilé ẹ̀kọ́ ìwé adult school. I know between pure English. Mo ṣẹ̀ wá mọ́ láti máa sọ èdè gidi. So I really thank you. Àdúpẹ́. don't even understand English. Ṣé èdè òyìnbó yóò yé yín? Then when you go to bank. Tí ẹ bá lọ sí. They will assist you. Báǹkì wọ́n ràn yín lọ́wọ́. Complete tellers. Láti lè bá yín kọ ìwé sílẹ̀. Àwọn ọ̀dẹ́ dey cheat you. Níbẹ̀ wọ́n lè yàn yín jẹ. Then you want to you want to withdraw like hundred thousand. Àgbẹ̀fẹ́ The person will cheat you. Wọ́n á yàn yín jẹ. Yes, they may give you like. Wọ́n lè gba nǹkan tó kéré sí iye tí ẹ fẹ́. because you don't know anything ẹjọ́ ọ̀rọ̀ yìí ya. that you don't even go to school at all. ṣé mo pẹ́ ẹ̀ tí lọ ilé ẹ̀kọ́ rárá. or even the one that even went to primary school. tàbí àwọn tí ó lọ sí ilé ẹ̀kọ́ kékeré. please I'm begging you today. èmi rọ̀ yín lónìí. please come and join us. ẹ jẹ́ wá darapọ̀ mọ́ wa. it's Monday and Wednesday. ní ọjọ́ Wednesday. it's from four just two hours. láti aago mẹ́rin dé aago mẹ́fà péré the Lord will be with all of us. Students, come nearer, please. Praise the Lord. Praise the living Jesus. Àfọ̀pẹ́ fọlọ́run lọ́sọ̀ọ́ àti lọ́wọ́ akẹ́kọ̀ọ́ wa yẹ̀ wá wò. àwa jọ ìdá wa darapọ̀ aláwùsá. aláwùsá ẹpẹ̀lẹ́ mà. mo yẹ tí tí kìkìrì nígbà kan pé a ní láti ka ní adult school ní church wa because we really need it. yes so mo dúpẹ́ lọ́wọ́ yín pẹ̀ tiẹ̀ wá. yes lé mi. yes so bọ̀ lẹ́yìn ìsìn máa máa rí yín. ẹpẹ̀lẹ́ mà God bless you. ẹ sàmọ́ bẹ́ẹ̀ ní sàmọ́. ok ok sàmọ́ ẹ jọ mo fún ọmọ tuntun mo fún ní award títí ó fi máa kàwé tán scholarship lò oh, praise the lord hallelujah michael ìwọ náà ń bá wí o wọn náà fẹ́ fún ẹ ní scholarship ẹ bá pa hallelujah olúwa ṣeun ẹ ṣe ma god bless you we shall be well with you ma. Jesus, I like my chair. I Saketi Elder School, my life has changed. My life, my life has changed. ẹjọ mọ́tò kan dí ẹnìkan tó fẹ́ jáde lọ́wọ́ MUS seven six seven GW mọ́tò kan dí ẹnìkan lọ́wọ́ fẹ́ jáde. ọkọ̀ kan tí a páàkì ó ń dí ẹnìkan tó fẹ́ gbé ọkọ̀ tiẹ̀ jáde lọ́wọ́. MUS nọ́mbà ọkọ̀ yẹn ni à ń pè ní. seven six seven. S seven six seven eight GW àti GW ẹ jẹ́ pàtẹ́wọ́ nísìnyí ẹni tó kàn tá a máa máa pè òun ni let's celebrate them. They are special people amongst us. So they have a unique talent. That's why we should celebrate ènìyàn pàtàkì wẹ́wẹ́ rárá tàbí wọ́n ẹ jẹ́ àpàtẹ́wọ́ fún wọn dáadáa ẹ̀bùn wọn ló fẹ́ lò láti mọ iyọ̀ náà wọ́n máa lu oríṣiríṣi àwọn olórin púpọ̀ nínú wa la lè ṣe kó tán fẹ́ ṣe ìyàwó náà wọ́n fẹ́ yan lọ́wọ́ fẹ́ yan lọ́rùn ṣùgbọ́n what they have. ohun tí wọ́n ní náà fẹ́ fi ọlọ́run ẹ̀jẹ̀ àbúrò ọlọ́run láyé wọn ẹ̀jẹ̀ àpàtàn fún ọlá ìkan sí i. want to tí inú wa bá dùn láti wà ní àjọyọ̀ ilé ní tí a wá bá bàbá wa nínú olúwa prophet Babatunde Elijah tí a wá bá wọn yọ̀ primate wa ẹni ọ̀wọ̀ ẹni tí ọlọ́run pè tó fiṣẹ́ ìran tó gbé kalẹ̀ fún ìgbédìde àwọn kan tí àwa náà dẹ́ gbàgbọ́ wípé lábẹ́ orí ọ̀fẹ́ wọn ọlọ́run náà á gbé wa dìde ó fẹ́ kẹ́ ẹ dìde níbi tí ẹ wà yìí kí ẹ juwọ́ yìí so gave your answer. to God. Hallelujah. Nígbà tí mo kọ́kọ́ rí bàbá ní oṣù tó kọjá. When we first saw Baba at the last month. And um, ní ọ̀nà tó fi àtẹ́ndì sí èmi àti just few of us na wá jọ yẹn. The way he attended to few of us. I was like wow, wow. humility. humility eléyìí tí mo wá gbọ́ èjì wọn. and today that we heard about from the voice that I hear I never predicted it would be your to that age. ohun tí a gbọ́ àpò bàbá. that is when the grace of God is speaking on your life. ti àná ọlọ́run fún mi. orí ọ̀fẹ́ yẹn wá celebrate ní ayé to celebrate. bàbá ẹ máa dàgbà sí fún wa. ọlọ́run máa jẹ́ kí ẹ pẹ́ ẹ pẹ́ jù báyìí lọ. wọ́n tó a máa celebrate. ẹ ṣe gan-an a dúpẹ́ fún orí ọ̀fẹ́ yìí. Then to my living legend. Sí àwọn àgbà music nínú orin. Èjìrẹ́ Táíwò àti Kẹ́hìndé Adégbòdù. Táíwò àti Kẹ́hìndé Adégbòdù. Inú mi dùn láti rí wọn bílé. Nígbà tí mo rí bó ta wọn sínkì pé Sunday lọ máa wá àwọn sàgá. Ah, àwa ti rò pé ọjọ́ ìsinmi Ti ní iṣẹ́ mi jọ Sunday. Báwo ni mo máa ṣe? Láti pàdé wọn. But I'm happy to see them here today. Ṣùgbọ́n inú wa dùn láti pàdé wọn lónìí. Mo lè gbàdúrà pé Ọlọ́run á máa gbé e sókè. I will pray the Lord continue to progress you. Ọba Dáfídì oníkọ́lọ̀ gbàgbó tí yẹ lọ sílé òbèdè tó bò olórí burúkú ilẹ̀ wa lérè bàwí gbé ọba gbẹdẹdẹ òbèdè tó bò láàrin oṣù mẹ́ta péré olórí burúkú àkó àkó lọ. ẹ wo oníṣẹ́ ìyanu ni ẹni tí báyìí tọjọ́ sí àmì ìlàjà ọjọ́ sí ẹ̀rí pé oníṣẹ́ ìyanu ò ṣe ò ṣe ọlọ́run mi ayé mi ò rí bí ọ̀tá ti fẹ́ ò ṣe ò ṣe ayé mi ò rí bí ọ̀tá ti fẹ́ kò rí sórí báyé ti fẹ́. ẹlẹ́rìí làwa yìí ọ́ lógo. àròjinlẹ̀ orin tó náà ti ṣe níbi tẹ́ ẹ wà yẹn níbi tẹ́ ẹ jókòó sí ẹ máa bá mi gbọ́wọ́ tù yín sókè. ẹni ọlọ́run mò ń dúpẹ́ torí ayé pírẹ́mẹ̀tì tiwa ọlọ́run olùpẹ́. ayé tí mo wá yìí ìwọ ló gbé mi débẹ̀ ọlọ́run olùpẹ́. torí bí ìbádùúpẹ́ kò ya bara kó rẹ jẹ́ ní bàbá ìwọ olùpẹ́. sí private wọ́n máa sọ tẹ̀lé mi. lọ́dún tẹ wà yí olúwa. lọ́dún tẹ wà yí olúwa. lọ́dún tẹ wà yí olúwa. pè pé mo tẹ̀ tí wọ́n pàdé àwọn ẹ̀gbọ́n mi àwọn dádì mi èjì adé kọ́dù mo mọ̀ kó máa ṣẹlẹ̀. ọba ní wípé mo ní àsìkò títọ́ àsìkò títọ́ àsìkò títọ́ láti parí sókè lọ sí ìdí ìjàdé ẹ lọ sọ fún àwọn tó fẹ́ lórí gbogbo ẹ lọ sọ fún àwọn tó fẹ́ ṣe ní gbogbo wípé wípé àkókò títọ́ láti parí sókè. kókó wá nìyẹn. my living legend èjìrẹ́ táyé kẹ́hìndé adékòdù orí ẹ ó jẹ́rìí tó sípù kan tẹ́ pé ẹ má lè bá mi ẹ má lè bá mi kókò sí tún ẹ má rí pé ó jẹ́ orin ẹ má rí pé ó jẹ́ orin tó wà ní ọ̀nà yìí. and it's on your way every day. ọ̀la mi á dá ìrìn ẹ̀ ti dájú. Jésù bí tìdíje má bẹ̀rù òun wá bá mi ṣe. Ó ti dá àmì àjà ìyẹn ti dájú. Jésù bí tìdíje má bẹ̀rù òun wá bá mi ṣe. Ó ní ó ti ní kíkọ́ ọ̀nà lóhùn òun wá ṣe yòókì. Ó ti ní kí n máa tẹ̀síwájú òun tọ́ mi lọ wá lọ́dọ̀ mi gbogbo ọ̀nà mi á là kérégbèdé. Jésù mi tí mi fi máa bẹ̀rù òun wá bá mi ṣe ti dára mi ọ̀dà. Ìṣẹ́ ti dájú. Jésù mi tí mi fi máa bẹ̀rù òun wá bá mi ṣe. Ẹ̀ka mi fi sólò kan sí. Ìwé mímọ́ ló sọ fún mi pé àwọn tó fobi jẹ́ fúrúfin òun ló ló ti di dandan wọn lè fa yọká èmi tí mo forí jẹ forí mi kò má ṣe ọlọ́run ó jẹ́ fa yọká ó tún jẹ́ kó ṣe é ṣe. ẹkún bá kàdá lẹ́kọ̀ọ́ àṣàyàn àtẹlẹ lóyún ó ṣe ọlọ́run bá pẹ́ mi lórí ọ̀la bí yàtá ilẹ̀ ti dọ́jú. Jésù ní tìdégé máa bẹ̀rù wá bá ṣe. Ilẹ̀ ti dọ́jú. Jésù ní tìdégé máa bẹ̀rù wá bá ṣe. Ó fún mi lẹ́ẹ̀mí òmòyọ̀. Ọkọ mi balẹ̀, mo ráyé pé.

ọwọ́ mi balẹ̀ láti hallelujah hallelujah. mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín lọ́kọ̀ọ́jọ̀pọ̀ programu tá à ń ṣe a máa ma ṣe àwọn empowerment kọ̀ọ̀kan fún àwọn mẹ́mbà wa up to um, um, um, olórí burúkú ò ní báyìí dòwò pọ̀. Bùnmi Adéyẹmí Adéyẹmí season àti lọ nìyẹn. Táwà Adébáyọ̀. This is some of hundred thousand naira for your business. fúnkẹ́ akínyẹmí fúnkẹ́ akínyẹmí this is some of one thought one ẹwà àyà yìí ń kojú this is some of one hundred and fifty thousand naira now ìdí tí mo fi fún yín lówó yìí mo rí pé ẹ good ẹ mọ̀ ọkọ tẹ́ ń ṣe ẹ mọ̀ business yín ẹ mọ̀ ní business mo dẹ̀ máa rí pé nínú ìjọ ẹ máa ṣe one or two nínú ìjọ ara nǹkan tí mo fi fún yín lówó yìí nìyẹn. Mrs. Orunkotan hundred thousand Olúpọ̀nà Rashida fifty thousand. Táyé Àfọlábí season ẹ ti lọ Dúpẹ́ Adénúgà. ní gbogbo ọ̀nà ẹ ṣé ní gbogbo ọ̀nà ẹ ṣé o bàbá ní gbogbo ọ̀nà ẹ ṣé. dé tó ní two years adé tó ní two years tábà bẹ́ẹ̀ jọ ìjà pàṣẹ wọn dáadáa. Ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ bí ìbejì ní kàmẹ́jọ. Wọ́n ó ṣe nínú ayé wọn. mímọ́ búra. Àwọn ṣe I worship. election is tí ń ṣe bẹ́bẹ́ o. Àtọ́rí aláìsàn ò ṣe o. Àwọn ni bàbá tó ń fẹ́ mi mímọ́ búra bí aṣọ o ṣèbé mi ni bàbá ìwọ ni bàbá gbogbo wa pátálà ni bàbá èyí tó fẹ́ mi mímọ́ bora ìrì ni àwọn ó ṣe mọ̀ ọ̀yọ́ anídẹ̀dẹ̀ ọjà lílì ni bàbá tiwa ọlọ́run ayọ̀délé ọlọ́run ìrì youth movement ló fẹ́ mi mímọ́ bora yé.

sórí aládùn gbàdé inú ìrírí inú ìrírí tí mo rí làwọn kókó bí lọ́wọ́ wa jẹ́ pé àṣẹ òwe dèdèdè lọ́wọ́ wa ọlọ́run ayọ̀ tẹ́lẹ̀ òwe kókó bí lọ́wọ́ wa. Láti dára wá sí o, kókó lọ́gbẹ̀rẹ̀ òbí lọ́wọ́ wa ọgbọ́n ọlọ́run ayọ̀délé ọlọ́run ayọ̀délé. àwọn ọ̀dọ́ lágbá ni wọ́n fẹ́ fi àmì ẹ̀yẹ. Ah. Hallelujah. I can hear us. We are all here to the glory of the Almighty God. And we are here because of just one personality that I'm not worth to put my foot in his shoes and I won't be able to call his name. On this occasion, with the representative of the Youth Movement for Change, Nigeria and Diaspora, we are here because it's happening in Ejibo. So we have, we have to call on the Ejibo branch. After critically examining the call of God upon our father's life and his contribution towards humanity in the last 30 years, as a prophet, a leader worth emulating, a motivator, a philanthropic and giver, a change agent. If you want to clap, you can clap. A father of the fatherless, a voice of the masses, a an capital of peace who is full of wisdom. I think he deserves a round of applause. ẹ wẹ̀ jẹ́ àpàdé àpàdé àpàdé àpàdé fún ọ dáadáa a prophet and personality who is not well recognized in this country but honored and revered internationally. We are proud to say your good work speaks volume and as a result we should pass. In building the youth to build the future, Don't even building the nation any longer. But when we build the youth, we are building the future of the nation. In recognition of your work, we are awarding you with the distinguished award of the Golden Prophet of the Century. We wish the government at all levels see you as a catalyst oh. like Daniel and Joseph to contribute spiritually in propelling the growth and development of this nation. Shall we put our hands together as we invite our Father the grand patron of the youth movement in Nigeria and diaspora for this great award. And as he's coming, I want the Elisha to come forward too because we have a gift for him. That's the two I see. ọlọ́run ayọ̀délé ọlọ́run ayọ̀délé èmi àdínlá lẹ́yìn pẹ̀sẹ̀ kan fún mi ọlọ́run ayọ̀délé. Ọlọ́run ayọ̀délé ẹgbẹ́jọ́ eré ti yẹ sọ fún mi lẹ́ẹ̀kan sí Jésù kìí sí lọ́ba ìbàdàn lọ́ba yìí ẹgbẹ́jọ́ rírì lẹ́gbẹ́ iye ẹgbẹ́jọ́ rírì tí yé ní àná ìyá. Ìyanu, ìyanu, ẹ jẹ́ máa pàṣẹ ọkùnrin ní ìjọba pàṣẹ Can we have olùsọ here with us? Oh we will also like to appreciate Olùṣọ́. I used to call him a wonderful friend. Even when I came in, we are so free that he dipped his hand in my pocket and just took whatever he can take. We thank God for life. We have a token gift for him for his faithfulness, loyalty, and dedication to service. This is the pillar holder. We are happy to celebrate with you, sir. Ọba tó ń ṣọ́ ẹnìkan ò lè orúkọ tí ìyí tó. pàtẹ́wọ́ dáadáa. we can do much dáadáa. àyè wà lẹ́yìn ẹja jókòó sọ́wọ́ ẹ̀yẹ dáadáa. ọba tó ṣeun. ẹ jẹ́ ká fún àwọn àlejò láyé láti jókòó sọ́wọ́ síwájú. rẹ ti nìyí. nísìnyìí. olùwà olùwà. àwọn gbàgbé apọ́sítù àwọn ṣe why. my lord sir other eminent guests you are welcome to this program. I'm here to speak about why we are here. We are here because we are celebrating the excellency of Jesus, the Son of the Most High God. We are here to celebrate the love of God that manifested in Jesus Christ. We are manifesting that done through the appreciation of the man of God. We are celebrating the faithfulness of the Most High God in this ministry. We are celebrating First Samuel chapter 3 verse 19. And I want to say, as Baba Wali is growing up, God is with him. And in In verse 20, it says, All Israel from Dan to Beersheba knew that Samuel had been established as a prophet of God. Today we are here to celebrate the fact that Baba generation. We are here because to celebrate one human factor that has been a jewel of inestimable value supporting backing encouraging the man of God and that is Mama Dura Iya bàbá wòlíì we are want to celebrate that woman of God because he has been a motivator. If, if the man of God has not had a woman, a mother of such an inestimable value, would not have been celebrating today. So we are celebrating the man, the woman. ministry. We are celebrating the fact and we are here today from Badamashi to Mabinu We are celebrating the fact that from that humble beginning, from that humble beginning, the message, the prophecy of the man of God, of Baba Woli, has gone to the uttermost part the world. Ẹja pàtẹ́wọ́, ẹja pàtẹ́wọ́. Amen. Thank you very much. Ara fún ọ dáadáa, a lè ṣe jù bẹ́ẹ̀ lọ. A lè ṣe jù bẹ́ẹ̀ lọ. Ẹ wò ó tẹ́ bá dín láwọn onígẹ̀ẹ́sì ẹ̀ mọ̀ dá wọn mọ̀. Olùkọ́ àgbà ni wọ́n. Àwọn tá a jó olùkọ́ ń gẹ̀ẹ́jà pàtẹ́wọ́ fúnra wa. Akẹ́kọ̀ọ́lá. To tell us who the promise is. Àwọn ilé ìwọ̀n sọ fún wọn. Mr. Asamu planet gangan. It will tell us who the climate is. Wọ́n sọ fún wa tó wà tá a wọ̀. Ayàwòrán ni wọ́n. Sàmú Adébọ́lá. Wọ́n ti yàwòrán láti fi ọdún nineteen ninety three. Ọba ń Hallelujah, everybody. Ah kan tó ń jẹ aleluya ẹ bá mi ṣe aleluya. ẹ mi rò kì í ṣe sẹ̀lẹ́ nìkan ló di aleluya o ẹ jẹ́ ká mọ̀ bẹ́ẹ̀ o aleluya. aleluya. ayé muslim takbir. Ah, ah, ok ẹ ṣe o mo kò tá àgbọ̀n ṣe jù ẹ má bínú torí àwọn friends wà bí. in 1996 private work is to our office at TNT. TFT between today newspaper today for the new event clutch with a small pamphlet written in the pamphlet were some predictions about nations about sports about Africa about the world in general I look at it with a purpose purpose cap I who is this man after he left he didn't discuss much Eh, my colleague my colleague there eh, was the art editor he said ah, Ashamu you are the one who know these people go and follow up I said because having been brought to that meeting parliamentarian meeting in the eighties seventies to the eighties there were Professor God's power, Oyewole if anybody grow up during that time he was one prediction he was doing predictions not actually prophecy that's why i want to take professor oyewole but things that have passed it wasn't a new one though it was a small paper and i went to accept this one this man should be because who had no money said that you go and follow so i came to mapidi ori street last time i was there where the drugs are there when I met him, he started telling me a lot of things beyond what was that. Something that will happen maybe 10 years or 20 I look at it and I said, what was the thing you know, after that, without having to waste your time, anytime I come to practice, if sometimes I pretended as if I did not know what I said, and then passing uh, private, listen yourself, you That's where you know a man of God. He will repeat the same thing they have said before without missing a word. So that's where I got to look closer to him. And now I will tell you what three things I knew about him that marvel and that surprised me. Each time I come to private, I've never seen saw him asleep. Even if I came at six o'clock, you will see private awake. And that's all back of somebody we want to be, some, come somebody like Because I remember Chief Awuna of Plymouth Assembly Group said a man should not sleep more than four hours. Yes, it two too private at your age. I got to know that. You was very, very thorough. Two, our fellow mates, private Ayodele, each wonder, I have uh, observed at close quarter that I want to know when this I I've never, I saw him eating fruit during fast. But see, private already eating, I've never met him. Because I've never been to his office and he will say, eh, private is asleep, or he's eating, or he's busy. No. he had that record. Another thing is that private already If he has something to do at five o'clock, then when <laughs> things were not there, he will be there by that third daughter. He, he, it has organic time of management, time management. That's a two kidney. Then resilience. I see being very resilient in anything you do. You want to pursue. I want to accomplish. That seed was always in him from the beginning. Um, there are some personalities who are meant and uh, in terms of prediction in terms of prophecies i told you prophet uh, gospel oyewale professor gospel oyewale is late now and still other people Yeah, I remember Adewale, that Celestia then. I think it was uh, father. He was based in father. But among all these people, because I remember Professor Oyewole once defeated during the prior to the 1979 elections. Times after Oyewole came with the idea that the, the name Shamgar <laughs> is in the Bible, and that's the person that you can see that. So now I knew Professor Gobrek Okunso Ato, he was so young. Now, those ones that they tested him several times not just missing. say mm. he did not ask me to go and say this o oh. this is not a package testimony at all i'm not because he did not even know that i was coming here most of the members who knew me uh, for long for a long time i not been here so because uh, like some churches had a package testimony he did not package this testimony for me o oh. i for praise know that that's me I mean, even those who um, my colleagues who know me know that i don't miss one when it comes to that kind of thing so then pray pray tell me. Uh,